Ọ̀ṣun àgbèwà Ọ̀ṣun àwúrà olóòyà ayùn arẹwà obìnrin awẹ̀rẹ̀ kó o tó wẹ̀ mọ́ ọ̀sùnmọ́ ìbìtalẹ̀ jẹ́ mímọ́ kan mi dànù mi ìyé mi ẹ̀rù dí ìlú Òṣogbo ó kí o gba àwa ọmọ bíbí ìlú Òṣogbo pẹ̀lú ọdún òmìnira tí Ọ̀ṣun fún wa tó jẹ́ ìlú Òṣogbo tó kí ìlú Òṣogbo máa tóbi sí ó kí gbogbo wa o asọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o nínú owó nínú ọlá nínú àlàáfíà ẹ̀mí tó gùn ìrọ̀rùn ìbùkún ọdún tá à ń ṣe jẹ́ ọdún òmìnira tí àwọn ẹrúnmọlẹ̀ tí wọ́n gbà fún wa láti máa tún ìlú Òṣogbo ṣe ìlú Òṣogbo jẹ́ ìlú kékeré tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn òrìṣà ló tẹ ìlú ìdó ìlú ìdó jẹ́ ìlú tó jẹ́ pé àtọkùnrin àtobìnrin ni ìlú yìí ń gbè tó jẹ́ pé ire àti ọmọdé àtàgbàlagbà àtòníyàtàlejò ire ni wọ́n rí ń bẹ̀ àwọn òrìṣà tí àwọn bọ́lá wa tí wọ́n gba òrìṣà iná yìí ní ọwọ́ wọn àwọn ni wọ́n bá wọn jẹ́jẹ́ wípé ní ọjọ́ ìní ní ọdọọdún a gbọ́dọ̀ máa tan iná yìí fún ìlú Òṣogbo kí ìlú Òṣogbo kó lè máa tùbà kó lè máa tùṣẹ ààbò oyún ilé kó lè máa bí wẹ́rẹ́ àwọn àgàn ká lè máa tọwọ́ àlàbò sùn bí ọ̀rọ̀ náà ti jẹ́ nìyẹn Ọ̀ṣun Òṣogbo dẹ̀ jẹ́ arẹwà obìnrin bí Ifá ṣe sọ fún wa bí Ọ̀rúnmìlà ṣe jíwèé Ọ̀ṣun fún wa Ọ̀ṣun jẹ́ arẹwà obìnrin ó dẹ̀ jẹ́ pé òun ló ní ìlú táwọn ń bẹ̀ yìí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà ló mọ rírì ipa tí Ọ̀ṣun tó ṣe nílùú Òṣogbo ó ń gbi ọmọdé ó ń gbi àgbàlagbà ó ń gbi oyún inú ó ń gbi àṣà ẹ̀dí Ifá kan sọ nínú odù mímọ́ rẹ̀ níbi tí Ifá ti sọ nípa Ọ̀ṣẹ̀tùá Ọ̀ṣẹ̀tùá ló sọ̀rọ̀ nípa Ọ̀ṣun fún gbogbo ọmọ bíbí ìlú Òṣogbo tí Ọ̀ṣun dẹ̀ gbé láti bí ó dẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ ni ó jẹ́ kí ìrọ̀rùn ó dé ó jẹ́ kí àlàáfíà ó wà torí Ifá sọ nínú odù mímọ́ rẹ̀ níbi tí Ifá sọ yìí pé kóun kọ́rọ̀ àwọ̀ ẹ̀wìn adó ọlọsídọdà ìkálẹ àwọ òde ìjẹsà alákànní bẹ lọdọ jísọ ẹtútù pẹpẹpẹ arífà fún gba arúmọlẹ ojú kò tún ààbò fún gba arúmọlẹ ojú kò sí wọn ń to nìbàdí sálàyé wọn délé ayé wọn la gbòòrò wọn yẹ gbó ọpa wọn yẹn àgbàrá táyà bí ẹsẹ ń tọ wọn wá gbìmọ̀ pọ̀ wọn ò fi tọ sún sé ibi tí wọn ti sọ̀rọ̀ sún gẹ́gẹ́ nìyẹn wípé àwọn igba arúmọlẹ nígbà tó ń ti ìkọ̀lé ọ̀run tó ń bọ̀ wá sílé ayé Elédùmarè wá bí wọ́n wípé ìgbà ó lè kan gbogbo òrìṣà tó ń dá sílé ayé ṣùgbọ́n okùn obìnrin inú yín òun ò rí pé tẹ́bà ti fi tiẹ̀ ṣe o gbogbo tẹ́bà ti ń ṣe ìgbà ilé ò ní rójú o àwọn ilé ò ní ráyè kòtò gbọ́dọ̀gbọ́dọ̀ ò ní rọ̀ ọ̀kùnrin mọ̀ dùbúlẹ̀ kò ní dìde nígbà tí àwọn ọmọ rẹ̀ padà sílé ayé tọ́dẹ̀ fi tọ̀sún ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe ó jẹ́ ìrọ̀rùn ó jẹ́ ìbùkún ó jẹ́ ìdùnnú ìlú tí Ọ̀ṣun náà tẹ̀dó sí tó jẹ́ ìlú Òṣogbo tó ti ń ṣàárò tó ti ń wẹmọ tó ti ń wẹdẹ ó jẹ́ ó jẹ́ nǹkan tó pé gbogbo àwọn àgbáyé wọ́n wá wọ́n ń wá Ọ̀ṣun wá Ọ̀ṣun wá jẹ́ òrìṣà tí gbogbo àtọkùnrin àtobìnrin tí wọ́n fòbí kàn Ọ̀ṣun dẹ̀ jẹ́ ipa tí Ọ̀ṣun kó nígbà tí Ọ̀ṣun wà ní ayé Ọ̀ṣun jẹ́ ẹnìkan tó jẹ́ pé alágbo ni arẹmọ ni ìyàwó Ọ̀rúnmìlà ni tó dẹ̀ ń ṣe rere ilé ayé Ọ̀ṣun dẹ̀ jẹ́ òrìṣà tó jẹ́ pé bí yẹn bá ní ìgbàgbọ́ sí tó bá bu omi tó bá ṣàdúrà sí tó bá ní ìwòye ọdún tí ń bọ̀ òun fẹ́ ọmọ yóò bímọ tó bá ní ìwòye ọdún tí ń bọ̀ òun fẹ́ kọ́lé akọ́lé tó bá ní ìwòye ọdún tí ń bọ̀ òun fẹ́ ra mọ́tò ra mọ́tò kò sí nǹkan tíyàn nígbàgbọ́ nínú Ọ̀ṣun tọ́sùn ní ṣe fún yàn bẹ́ẹ̀ ló fọ́ tó jẹ́ pé gbogbo oore tí Ọ̀ṣun Òṣogbo ń ṣe àgọ́dọ̀ mọ́ ayé rẹ̀ lọ́dọọdún. Bye.